Thank you. قولا قل سلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته أتاكم fún ọlọ́run ọba wa, ọba tó jẹ́ kí ó ṣojú wa tí Ramadanu ọdún ìlú lẹ́yìn òní yọ máa fún mẹ́sàn-án tàbí mẹ́wàá ìdí ni tó jẹ́ pé láti òwú èyí tá a fẹ́ dojúkọ yìí náà láti máa wá òwú lọ́lá tó lọ tọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ ti pamọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lájọ́ bẹ̀rẹ̀ rọmọdán tọ́lọ́wọ́n ọba ọba ní jọlá tó ti ká wọn kó lórílẹ̀ àfihàn wọn àfi ń dúpẹ́ fọ́lọ́wọ́n ọba yẹn Alhamdulillahi Rabbil Alamin. Ọba tó sẹ́ ìní àti ẹ̀yìn kù. Kìí ṣe pé adájà wọn tó lọ́lọ̀. Ọlọ́run ló ṣàánú wa ló tún jẹ́ káwọ́ tó máa lo ìṣẹ̀mí àwọn bẹ̀ ọjọ́ ọgọ́jà rí. Kó jẹ́ ká pẹ́ lórílẹ̀ ayé pẹ̀lú iṣẹ́ kò nínú ìsìláàmù náà. Ìkẹ́ àti bá ẹ̀rẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá ara ilé rẹ̀ ọ̀sọ̀ abẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá bèèrè rẹ̀ kọ́ sí ibi tó fi di ọjọ́ ẹ̀san nínú àwọn ohun tí a máa gbéyàwó lónìí àlẹ́ amúrúbí tàwùrí ìdíwọlé ìsáàlì nílùú àlùjẹ́ yìí a máa kọ́lé àtẹ tí wọ́n ń pa wá níbi kámọ́ ọlọ́run ọba lẹ́yọ̀kan àti ká máa sí àwọn òbí wa méjèèjì a máa kọ́lé غفران زلة الولد في حق والديه في نابته إلى الله àforíjì èyí tó ṣe pé ẹni ọlọ́nfààní kọba àwọn òbí ẹ̀ kọba àwọn ọlọ́run ẹni tó jẹ́ ọmọ ọlọ́nfààní ó ní àníyàn rẹ̀ pé dáadáa fún wọn bàbá ń bẹ̀ ọmọ àlọ́bà àwọn òun náà lónìí dàrọ̀ ha bí ní àti bí wọ́n ṣe kọ̀ fún wa máa àpà náà nínú àwọn fẹ́ dágbéyàwó lónìí òun náà ní alẹ́ sọ́ọ̀dù bí i bá bóò ní ìwọ̀ntúnwọ̀nsì yóò sì bá wà níbi níná ààrẹ àti àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ lónìí òun náà ní àyà ogún àti mẹ́ta à ń lọ wọ̀kọ́dọ́ kí ni túmọ̀ ọkọ́dọ̀ wọ́n bá ní pé ọ̀kọ́dọ́ kí ni ninu tó túmọ̀ sí pàápàá jùlọ nínú ayé yìí ó túmọ̀ sí àmọ̀rọ̀ tọ́bá ti gbé àmọ̀rọ̀ sí òun pé yóò ṣiṣẹ́ wà àmọ̀rọ̀ ọkọ̀ kàlẹ̀ àtàbùlú nígbà ìyá wípé ìwọ àtàwọn ọmọlẹ́yìn rẹ tí wọ́n jẹ́ àdìkúnmọ̀ yìí wọn ò gbọ́dọ̀ jọ́sìn fún kankan àfọlọ́hùn àwọn olùmíín wọ́n ní pé wọ̀kọ́dọ̀ ìmáàna wàsọ̀ wàsọ̀ ó ṣe é ládéhùn yẹnni pé ọlọ́run bá ṣe é ládéhùn aláta àbòdò ìlà ìyá láàrin pọ́sọ̀ ọrọ ọlọ́run bá ti ṣe àdéhùn fún orí àtẹ́lẹ̀ tí a dáadáa olú ìlà ìyá ẹgbọ́dọ̀ gbọ́rọ̀ kẹkọmọ́ lọ́hun ẹgbọ́dọ̀ jọ fi fún kẹka yàtọ̀ sọ́ lọ́hun bí wa bùbá ìbónú àti ìbónú yabaa wa wọ ayà yìí wọn bá fẹ́ ń pàṣẹ ìjọsìn lọ́ba fi tẹ̀lé tó wọ́n bèèrè wa dìde ìlànà pé a mọ ọ̀rọ̀ ó ti jẹ́ púpọ̀ bẹ́ẹ̀ níbi ọ̀kọ́tọ́ yàní wà á mọ̀rọ̀ ìlà ìyá bí ni ìpẹ́ ìwọ́dọ̀ jọ́sìn fún kankan ní àfọlọ́hùn bẹ́ẹ̀ ọlọ́run ọba tó pàṣẹ ìpẹ́ àwọn òbí méjèèjì dáadáa dọwọ́ yín sí wọn eré ìlọ́wọ́ nínú àyà ní ọlọ́run bá sọ pé a ní ṣùgbọ́rò ní wọlé wá lè lẹ́yìnká lẹ́yìn ìyájẹ́ mọ̀ sí ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run ẹ sì máa dúpẹ́ fún àwọn òbí méjèèjì ọ̀dẹ̀ ni ọlọ́run bá lẹ́ẹ̀padà sí ọlọ́run bá ń sọ nínú ayẹ̀ ìdí tó wù fi ní kájọ́sì fún wọn àkáṣe dáadáa sí wọn ọlọ́run ní pé kí máa yẹ bùlọ́gbọ́ ní ẹ̀ka ìpínlẹ̀ ó lè jẹ́ pé yàgòlògbọ́nà ìṣẹ́kàlì sí bárọ̀ ọjàgbà lọ́dọ̀ rẹ àhàdúhùmá ọ̀kan náà àwọn òbí méjèèjì bọ́yá bàbá òun lọ gbọ́njú bá láyé kọ̀ báyà bọ́yá ìyá òun lọ gbọ́njú bá láyé kọ̀ bá bàbá a ó fi là òmáà ọlọ́run sì lè bá wọn sẹ́kọ̀ọ́ bá wọn méjèèjì ọgbọ́njú o ti dá sáma o fi mọ̀ pé bàbá mi ọpọ́n ni o ti dá sáma o fi mọ̀ pé ìyá mi ni kí ni ohun tó gbọ́dọ̀ ṣe ọlọ́run bá ní pé fàlá ọlọ́run bá ní pé fàlá àtẹ̀kù lẹ́kùn bá ọkùnrin máa ṣe sí ọ sí wọn o ọ gbọ́dọ̀ sí ọ sí wọn. ayé látẹ́sí márùn-ún máa ń kọ́wò là ń ṣe á jẹ́ pé wọ́n máa gbọ́ kẹ̀kẹ́ lọ́dọ̀ wọn ní dùn. àtà wàdàtà bí ìgbàjáde wà ní ọ̀rọ̀ tó kó lè kọ́wò lè ṣe lẹ́yìn. kọjá ẹ sí tí ẹ máa ń ṣe bí kéèyàn pò sí bí kéèyàn lójú. máa ń Nígbà tọ́lọ́wọ́ bá wá ní máa kò sí sí wọn. Sénà ni ọ wá sọ pé kálù. Ọlọ́wọ́ bá lọ àgbọ́dọ̀ kò sí sí wọn. Ìyẹn lẹ́lò rí rí lónìí. Òun sọ pé ọlọ́wọ́ bá lọ́wọ́ gbọ́dọ̀ kò sí sáwọn òbí òun ni. Òun lè jẹ wọ́n yá. Wọ́n bá ní ibi ẹgbà. Áà! Ọlọ́wọ́ bá mú nǹkan kí ń kí níwá. ọ̀gbọ́dọ̀ ti sí ọ̀ àwọn òbí rẹ ọ̀gbọ́dọ̀ mọ́ wọn lójú ọ̀gbọ́dọ̀ kò sí ọ̀gbọ́dọ̀ fẹsẹ̀ wọlẹ̀ nígbàtọ̀ wà á ṣe lé tẹ́lẹ̀ lọ́wọ́ àna òbí rẹ à ọlọ́wọ́ bá tó fi wípé wọ̀lẹ́ ọmọ mi sọ pé òun ò tẹ́ sí àwọn òbí òun bẹ́ẹ̀ òun ò kò tẹ́ sí wọn o bẹ́ẹ̀ òun ò sì ọlọ́run bá ní wọ́lá tẹ́nà àrùn máa ọ gbọ́dọ̀ tún jẹ́gbé mọ́ wọn ọ̀rẹ́ di púpọ̀ lọ́dọ̀ ọmọ wọn ní lágbájá lọ gbálẹ̀ ọ àdáhùn lásìkò ìyá rẹ̀ ti wúlẹ̀ ó yí kọ ọgbà àsìkò tí wọ́n padà rí ọ ó ti padà ń gbálẹ̀ náà lọ́wọ́ aṣọ pé lágbájá ebi mo ní ọ̀gbálẹ̀ ni ẹgbẹ́ nu kọ́ pé à mọ́ mi ni mọ́ ti ń gbà ẹlòmíràn ni ah, owó wàhálà ní ti ń gbà ah. wàhálà sẹ́ni àwọn ọmọ ọlọ́run bá ní pé àwọn ọ̀dọ̀ jẹ́ pé mọ́ wọn gbọ́lọ́wìn wàlá yá tó mẹ́ǹkà ìlẹ́yìn máa fi lọ pàdé àwọn olùmọ́ nípa ìtumọ̀ rẹ̀ òun ni pé ìfẹ́ títí ọ̀já kò sí ẹ̀gbọ́dọ̀ tọ̀dọ̀ rẹ wáyé wọ́tọ̀ ọjọ́ mọ́ ọgbọ́dọ̀ tuntun sí ti ọ̀dá sáwọn òbí rẹ àwọn àfọ àwọn àfọ gbónú rọ̀bá wọ́n ní pé wà látẹ́ni àrùn má ìmáná látẹ́n kódò yẹ́dáka èyí ní ìmá má ti jẹ́ni kẹ́tẹ́ ìpé ọ́ káwọ́ rẹ̀ kù níbi ìmáná lórí àwọn òbí rẹ̀ lọ́bá lágbára bẹ́ẹ̀ ọlọ́run bọ́ba àdéṣẹ́ ọlá lọ́mọ àná àrùn àti ìkọ́ òlìkọ̀bí wọlé fèlè lọ́kọ̀bí nígbà wá sọ nínú ayà yìí nípa pé èèwọ̀ ni a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ọ̀dá èèwọ̀ ni a gbọ́dọ̀ sí ọ̀dá ìṣe sí ọ̀dá ní wàlá tẹkùn kó gbé ìṣe sínú wàlá ọ̀rọ̀ Ọlọ́mọ mi lè máa wò pé nígbà tẹ ní a máa ṣe sí ọ wọn, tẹ ní a máa jẹgbe mọ́ wọn, ẹ sì là gbọ́dọ̀ mọ́ wọn lójú. Ẹ là gbọ́dọ̀ kò ṣe èwo láwàá ṣe. Ọlọ́run bá ní pé wọ̀ kó lẹ́wọ̀ máa ọ̀rùlá ṣẹ̀rí máa wọ̀ kó lẹ́wọ̀ máa ọ̀rùlá ṣẹ̀rí máa. ọ̀rọ̀ tó já ní ọjọ́ sáwọn òbí rẹ̀ àwọn méjèèjì ọlọ́run bá ti ní díẹ̀ lókè wọ́n lè má ba méjèèjì láyé tó ti báyọ̀ kálọ́ bá tí ah, ọba wọn àbọ̀ bá àwọn méjèèjì máa sọ dáadáa nípa wọn ọ̀gbọ́dọ̀ ṣàìdá nípa wọn láyé ìlànà tọ́yí ìbáyé àtànà ń lè tàbí ọgbọ́dọ̀ ṣe kí ọrọ rẹ ọrọ ọgbọ́dọ̀ ṣe kí ọrọ rẹ ọmọ ọgbọ́dọ̀ ṣe kí rẹ ọjà ẹ̀kọ́ tó máa جناح الذل من الرحمة فكنا واخفض لهما جناح الذل من الرحمة gbogbo bọ́lọ́wọ́ bá bá ṣe kí ọ sí gbogbo báyìí yóò kó lówó lọ́wọ́ tó báyìí yóò kó ọlọ́lá tó báyìí yóò kó ìwọ ni gómìnà ìpínlẹ̀ ìwọ ni chairmanu local government ìwọ lọba àdúgbò ìwọ ni baálé àdúgbò ìwọ ni baálé ilé ìwọ làáfáàdì ipò tó rí ọwà táwọn òbí rẹ wọ́n fìdí láwọn máa jẹ̀ àwọn ará àta tó lè máa lo ipò yẹn fún ṣùgbọ́n òbí rẹ méjèèjì láàá ọjẹ pẹrẹ ara rẹ lọ́dọ̀ wọn ọ̀gbọ́dọ̀ sọ pé wọ́n jẹ́ nkẹka bàbá bá wọn bí tí wọ́n ń fọṣọ bá wọn fọ bàbá bá wọn bí tí wọ́n ń fàbọ́ bá wọn fọ bàbá bá wọn bí tí wọ́n ń gbálẹ̀ bá wọn gbá ipò yòówù tó rí ọwà akálàṣe bàbá mú àwọn tó yẹ pé wọ́n jẹ́ tí wọ́n ń ṣe bọ̀ yìí sí ọ lọ́wọ́ ohun tó bá ṣe gbà àwọn ní ọgbà lọ́wọ́ rẹ̀ kódà wọ́n ní pé kò sí inú ẹ̀kọ́ tọmọ wa sọ fún àwọn ọmọlẹ́yìn pé ọyẹ àníwọ̀ ni ọgbà nígbà ọba gba abẹ́ àwọn tí wọ́n yìí lọ ẹ̀kọ́ ọba mẹ́lẹ̀ sọ ọba mọ́ ní ṣebọ̀ yìí sí sọ lẹ́ wọ́n gẹ́gẹ́ ọlọ́run bá sọ pé wá pèsè láwọn ọmọ jẹ̀ ní ara jẹ̀nẹ́hà ìyẹ́ là ń pè bẹ́ àkẹlù èdè ẹ mọ̀ pé ìyẹ́ ẹyẹ tí bá ń ẹ̀yẹ ọjàpá ni ó fi máa ọlọ́run bá wo pé ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n náà bá ti ga kí

gbogbo apá rẹ̀ tọ̀ ń ja yẹn ẹ wálẹ̀ ẹ wálẹ̀ pẹ̀lú àánú táwọn òbí rẹ̀ àánú tó gbòòrò àìsàn wa òun náà nìkan pẹ̀lú ní gbogbo ọ̀nà nígbà bá wá ti tẹ́lẹ̀ àìbá àmà àwa nínú wọn tó ọmọ sọ pé ọkọ rọmọ ìlànà fà. Ìrẹ́ ọlọ́run o, ọlọ́run bá ní pé kí ọmọ bá ń kí àwọn méjèèjì bá ń kẹ́ ìyá bá ń kẹ́ bàbá yá Gẹ́gẹ́ bí wọ́n ti mí, nígbà tí wọ́n wà ní kékeré áà ah, dákúbá ṣàánú àwọn náà ẹ̀rí pé ọmọ kékeré ọba bẹ́sẹ̀rẹ̀ ọba bẹ́ẹ̀ sí ìwú eyín ni ẹ wá wo ọmọdé tí ọmọ àjàgbẹ́ tí wọ́n bá ti ń kó kẹta ìyàwó tó máa kó mi onídìí kó mi ìtàn ọmọ tó ti jà ní inú bá jíyà ń gbà ní àtàmọ́ǹdì kékeré ó fi wàhálà pa nínú gbogbo wàhálà yìí ìwọ ọmọ ọwà olè pé wọn náà ti wà láwọn àkókò kárí tó ṣe pé ìwọ mú ìyá rẹ tójú yìí ń ṣe nípàdé ní mẹ́rin tó ń tẹjú pọ ìfà tí a rẹ wù pé ọmọ mi àjàlá ọmọ mi àlàlẹ ọmọ mi àríkẹ́. tí ń pọ̀ tàánú tàánú nígbà tí wọ́n ní ẹbá dágbà tọ́nà ọba òbí iláyé ìyá lọ́jẹ́ ni bàbá lọ́jẹ́ ni àwọn òbí bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ máa sọkọ́ lọ́wọ́ pé wọ́n kó rọ́ọ̀bù máa máa

látọ̀dún sí ọlọ́run àdíìsì yìí ó jẹ́ nù àwọn àdíìsì kan tó sì pé àbáwá tó ń bìtì wọ́n bá gbé àdíìsì náà jáde wọ́n ní pé lámà sọ yìí dàdé mi ń bá nígbà tí ànẹ́bí gun orí mi ń bà tó mọ̀ kọ́ bẹ́ẹ̀ ni ọwọ́ àsọ̀bá yìí pé àmín àmín àmín lẹ́ẹ̀mẹ́ta qila ya rasulullah àdámà àwọn sàábẹ́rù wọ́n kà ipá nẹ́bí ṣe àmín àmín àmín wọ́n wá ní ìlú sí ọlọ́run àlámà àmíńtà kí ló ń ṣe àmì sí gáà ọ́d àlẹ́bí wá sọ pé àdáàní ìdìrí ìdìrí tó wá bá mi fàkọ́ ọwọ́ àtàbáyé sallallahu alaihi wasallam rọ́gbìmọ̀ àwọn kò rẹ́júlẹ̀ ṣùkẹ́rìtà ní ìjà kọ́lọ̀wọ́ fi mọ́ ẹni bẹ́ẹ̀ gólẹ̀ ẹni tó fẹ́ wọ́n rí sí ìrí ànẹ́bì lọ́dọ̀ rẹ̀ wọ́n dákọ̀ rẹ̀ ọ̀dámìlì sọ́jì àríyíkà ọ̀wá sọ fún sallallahu alaihi wasallam nígbà tó wá sọ báyìí olè ìbílò wá sọ pé kí n sọ báyìí pé ààrin ọ̀pọ̀ ààrin wọ́n wá sọ pé ààrin nínú àdéhìsì láti rí pé ẹ̀rí ń bẹ fún kí wọ́n máa ṣàdúrà fún ìpín ọmọ àti ààrẹ yàtọ̀ sí báwọn fẹ́ ṣe rò wípé kò sí nínú súnnà wọ́n máa ṣàdúrà ká máa ṣe ààrẹ wọ́n dàbí èyí pé wọn ò rí àdéhìsì tó àdámọ́ ni pé wọ́n bá ti ń ṣàdúrà fún òun là ní sáàmì sí tọ́rọ mi lè máa sàdúwà pípè ní iṣẹ́ àmì ọlá máa jẹ fẹ́lẹ̀ a wà nínú mọ́tò lábágbọ́gbọ́ nìkan ní kọ́rẹ̀ jẹ́ àdìjú ká gbàdúwà aláwọ̀kọ́ nípa wòye kọ́kọ́ gbàdúwà ní a máa ń sàdúwà ní ọlọ́run bá ní máa ń gbàdúwà wọ́n ní pé ẹjẹ́ ká gbàdúwà wọ́n gbọ́ Yorùbá ọlọ́run bá ní máa ń gbà àdúrà àwọn ọmọ àti àdúrà eléyìí ọjọ́ kọ́kọ́ yíwọ́ láti pè ní lọ́ba tó ń sọ pé lórúkọ jésù àwọn àǹtí amẹ́lẹ́lẹ́ ìpè ní ẹ̀ wọ́n ti pè fẹ́mi lẹ́yìn ọlọ́run ẹlòmíì bá sọ pé tó àbá ẹ bá wá já ẹ̀jẹ̀ yíbo mọ́tò yìí àkásídẹ́ǹtì nù àìsàn àmì lẹ́yìn ẹ̀ bá tún sí àmì tẹ́lú ní bá tún jẹ́kọ́ owó pé à ọ̀nà àbújá ní ọ̀pọ̀lọpọ̀ lè mọ́gbọ́ yóò bá jẹ́ sọ́lé èkó ọba ní fáyà fáyà ìnẹ́nu owó mi yóò dábẹ́ ẹgbẹ́ rí fáyà à èyàn máa sá lọ ní ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ àjọ àṣẹ yẹlò jẹ́ pé mùsùlùmí tó Muhammad sallallahu alaihi wasallam bí ti máa ń sàdúrà ó ń sọ ọlọ́run bá máa ń kó wa lé ọlọ́run lọ́wọ́ yìí gbogbo àgbà tó bá ti yóò kó lé wa lọ́lọ́ àlàhùnmá yóò fi bẹ̀rẹ̀ èmi ọlọ́run o ìtumọ̀ rẹ̀ mú tàbí rọ́bà náà ìtumọ̀ kan náà ni yá rọ́b ìtumọ̀ kan náà ni rọ́b ìtumọ̀ kan gbogbo àwọn nǹkan yìí tàbí ó fi sáájú nínú àdúrà rẹ̀ bákan sọ rí ọlọ́wọ́ awọ olólùsọ àwọn adára tí a bá gbọ́ yóò ṣe àmì yóò ṣe àmì ọba yìí lọ sí ẹ̀bá ní làákàyè làákàyè pé sáré tó bá gbà sí pé bí ẹ ṣe àdúrà ìpè nílọ jẹ àìsàlélè àìsàlélè tó jẹ pé o tó máa tàbí sájọ máa ronú sí fún fẹ́ni tí ń ṣe máa ronú sí fún fẹ́ni tí ń ṣe àwọn

wọn ní dojú sí ọ à èpénú gbogbo orúfẹ yẹn ẹ máa ṣe ìsẹnu àwọn oṣù náà wíyẹn sáà nínú òfélè àìsàn nídìí o a máa ronú sáà dàbí yẹn bá ṣe dáadáa tó tó fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wípé gbogbo ẹni yòówù tí wọ́n bá ti dá ọkọ̀ rẹ lọ́dọ̀ rẹ̀ tí fún ọ wípé kọ́lọ́ àwọn bó fi mú rẹ̀ gbólé ìlú náà tó wá sọ pé gbólé ààni ìrẹ́ àtẹ́tì sọ pé ààni bàkóńtù ààni mo wá sọ pé ààni ó tún tẹ̀síwájú ó ní pẹ̀lú ọ̀pẹ̀ máa ń fọ́rọ̀ jólé ní sákọ̀dá àlẹ́ ìṣà Ramadan kọ́lọ́ ń kọ́ fi mú ẹni bẹ́ẹ̀ gbólẹ̀ ẹni tó ṣe pé oṣù Ramadan ó dé bá aláyé gẹ́gẹ́ bá ti wà ń bẹ̀ ṣe kò ní jẹ́ ogún ọjọ́ inú ọdún one thousand four hundred and forty tó mọ̀ kọ́rọ́jà oṣù rọ̀mọ̀dán náà wá lọ ọ̀làmúlógún fọ́pùlẹ́ wọn wá fún ọgbà foríjì ẹ̀ ọmọdán dé bá aláyé ọmọdán náà fi wá lọ wọn ọgbà foríjì ọ̀ń tọ̀ á ọlọ́n kó fi mú bẹ́ẹ̀ níbẹ̀ gbọ́lẹ̀ ìbílù sọ ọ́ tán ìbílù sọ pé fọ́ọ̀lì rí àlẹ́bí sọ pé àmì ó tún sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé rọ́gì máa ń kọ́ra jẹ́lẹ̀ ní àjọka wà nílé yìí àwọn àhàdóhùn fàlámù yóò dìkìlá olùjẹ́ náà nítorí ẹ̀ lọ́mà di síwájú ọlọ́run ẹni ó nígbà tí ìlú sọ ọ̀rọ̀ yìí fóun tá sọ pé Ami! òun sì sọ pé àmín nínú àdìsí mìíràn etí ìmáàmù Ahmad lọ́ba àgbéjáde pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó fi ọ́dà fún àbú òrérà ó ní pé ànábì ọmọ amúsà sọ pé ọgbìmọ̀ àwọn fò tó mọ àwọn fò tó mọ àwọn fò ọlọ́run fi ẹni bẹ́ẹ̀ gbolẹ̀ o olúwa o bá wa fi ẹni bẹ́ẹ̀ ọlọ́run báwa fi mọ́ ẹni bẹ́ẹ̀ gbolẹ̀ rọ́jò ájọ́rọ́ka àhàdà àbàwáyé àwòkìlẹ̀ ìhìmọ̀ ìdàlẹ̀ gíbá ẹni tó ṣe pé ọba àwọn òbí rẹ̀ méjèèjì láyé àwọn méjèèjì ní àbọ́kan nínú wọn ọba wọn lágbára ọ̀làmú yóò dékẹ́lẹ̀ ìjẹ́nà ọ̀wá wá sí ẹ̀nà ìtòrí ẹ̀ ìyẹn ni pé àlùjẹ́ni ọmọ ó súnmọ́ púpọ̀ lára àwọn òbí ẹ̀ yẹni pé tọ́mọ bá ń wá ìjẹ́nà láti wọ̀ kọ́ máa rí pé òun ò ní kíníkíní òbí òun àyàfi tó bá jẹ mọ́ bí ọ̀rẹ́ yẹni pé nígbà tí òun bá bẹ̀rẹ̀ níbi ẹ̀sìn nìkan ló ti yà ọ́ làwọn ti yà tí wọ́n bá ń sọ̀rọ̀ síbẹ̀ náà yóò tún máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀gbọ́dọ̀ jáde mọ́ wọn ṣùgbọ́n tí wọ́n bá pa aláṣẹ ẹ̀fẹ́ tó yàtọ̀ sí àṣẹ náà táwọn ti jẹ́ ẹlẹ́sìn mìíràn ọ̀gbọ́dọ̀ tẹ̀lé wọn ibẹ̀ ló ti yàtọ̀ bíbẹ̀ ẹ̀kọ́ ó dà wọ́n jẹ́ pèsè gbogbo wọn bá pààyàn látẹ tọ́bẹ̀ ìgbé ìyàtọ̀ sí pé yóò sì kàn lẹ́yìn ọlọ́run ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé wọn nínú àwọn ọ̀gá tó máa ń di àríyànjiyàn ọmọ tó òun ni kíkí wà pé ọmọ mi ò kí kò tẹ̀ fún mi ọmọ mi ọ̀dọ̀bálẹ̀ kí kí kò kúnlẹ̀ sí mi ó lè ti wàhálà láàrin ọmọ àtòbí ẹ̀ ìwò lọmọ tẹ̀lé tọ́lọ́run lọmọ tẹ̀lé ni àbójú nínú ìlà ọlọ́run lọmọ tẹ̀lé torí pé àṣẹ yẹn borí ìtàṣẹ tó gbogbo àṣẹ tó bá ti borí àṣẹ òbí ọmọ òní tẹ̀lé bí ẹmọ níwáyé ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀rẹ́ gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọgbà pẹ̀lẹ́kùtù ni wọ́n rí wọ́n wí wọn ọba máa gún wọn ọba máa ṣe òun ọgbọ́dọ̀ ṣàìdá pátápátá ìkọ́ máa ṣùgbọ́n kò wọ́n ní ọwá ní fún wọ́n ní ti ṣùgbọ́n tó bá ń gbọ́ tó kèrè wá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni

wọ́n bá ti rí pé o ṣe pẹ̀lú ìfẹ́ rẹ̀ àwa náà akọ̀wé challenge bẹ́ẹ̀ kódà wọn pọ̀ wá lọ́mọ ní bá padà ó di pé wọ́n padà lọ wọ́n yọ̀ǹda fún sí tọkàntọkà nígbà tó wá yé mi báyìí pé kò nítorí ìfẹ́ o

ọsọ tinú rẹ̀ ìfọ́lọ́dà ó ọ̀tẹ̀ rí balẹ̀ ojú rẹ̀ wọlẹ̀ ojú rẹ̀ wọlọ̀ sí náà pẹ̀lú wọn tó máa ń sọ fọ́ sọ̀rọ̀ lọ́wọ́ tí ọwà dìbẹ́ ah, nínú àdísì mìíràn àdísì àfáàwà mọ̀háwíyà bónú jáháímà àsúlẹ́mí ó ní pé ọmọ jáháímà ìyẹn bàbá rẹ̀ ọmọ ima sọ pé bàbá òun jáháímà já àìlà nàbí sallallahu alaihi wasallam ọwá bá nàbí Muhammad sallallahu alaihi wasallam kọ̀kọ́ ọba sọ pé ya Rasulullah ìlú ń sí ọlọ́run ìlú ń sí ọlọ́run o kọ̀kọ́ ó ní pé ìlú ń sí àrọ́jù lìgbàzúwà mo fẹ́ lọ ojú ogun wọ̀jí túkà àtẹ̀ṣírúkà mo wá wá láti wá bọ ọkọ̀ ojú omi wípé ó ní pé kí n lọ àbí kí ni kí n ṣe bàbá àlẹ́bí wa sọ báyìí pé bàhálàkà ni ìhùn ìjọ ní màmá láyé ẹ wo ìbéèrè àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wa ìjọ onímọ̀ aláyé ọ́ọ̀lù arákùnrin sọ pé náà bẹ́ẹ̀ ni ọ́ọ̀lù alẹ́bí sọ pé pàlì sábùkà màmá rẹ̀ ni ọlọ́ fíjì òun ni ọlọ́ wúrọ mọ́ ta ìnẹ̀lì jẹ́nẹ̀ta ìjàrì jẹ́lẹ̀ ìyá torí àlìjẹ́nẹ̀ta wá sí lójú ogun yẹn ìbẹ̀bẹ̀ ìgbésẹ̀ rẹ̀ méjèèjì ìbẹ̀bẹ̀ ìgbésẹ̀ rẹ̀ méjèèjì ojú ogun tẹ̀sí náà ojú ogun tẹ̀sí

wà títí rẹpẹtẹ ọmọ gbọ́ lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀gbà ọkẹ̀rin ó yípo ṣùgbọ́n ó fìyàwó lẹ̀ ńlé ọkọ mọ́ lẹ̀ ńlé òfòbí lẹ̀ ńlé bàbá ti gbádùgbà torí pé ẹ̀yìn lọ tó wọn lára primary ló fílẹ̀ secondary nìyẹn primary gẹ̀gẹ̀ lọ́lọ́wọ́ bí ọ secondary yẹn táwọn èèyàn bá ṣe mọ́ ní oṣoojú bọ́lọ́wọ́ bí gbogbo wa àwọn àfáà ọlọ́wọ́ bá gbé lọ́wọ́ ọmọ alẹ́ òpé wọ́n ń fọ̀gbẹ́ ni onímọ̀ pé tọ́lọ̀ fi ń fọ̀ tí a bá ti fìtọ̀ fọ̀gbẹ́ kí ní òsì onímọ̀ onímọ̀ tò nínú àwọn àṣìṣe tí ń bẹ fáwọn láwùjọ yìí nínú hadisi mìíràn muhammad sallallahu alaihi wasallam ó ní pé ọba ń sọ nípa ìfáwọn òbí àwọn bàbá yìí iná lọ́yù sí gúnbì ọmọ àṣìkò ọlọ́wọ́ bá ń sọ àtọ́tẹ́lẹ̀ fún yí nípa àwọn màmá yìí iná lọ́yù sí gúnbì ọmọ àṣìkò ọlọ́wọ́ bá ń sọ àtọ́tẹ́lẹ̀ fún yí nípa àwọn màmá yìí iná sí ọmọ ọlọ́wọ́ bá ń sọ àtọ́tẹ́lẹ̀ fún yí nípa àwọn màmá yìí ẹ̀ẹ̀mẹ́ta ló wí sí màmá ṣùgbọ́n ẹ̀kan náà ló wí sí bàbá wọ́n ti bàbá sáájú ó tó di pọ́lì náà bá yóò sí kùnbílẹ̀ akọ̀rọ̀bẹ̀ akọ̀rọ̀bẹ̀ ọlọ́run bá ń sọ àsọtẹ́lẹ̀ fún yí nípa àwọn mọ̀lẹ́bí wọ́n bá ti súnmọ́ yí sí ẹsì dáadáa sí wọn àdéhìsì afáàgbọ̀n wọn ajá ló gbá wa pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó lálàáfíà ní tùbùjọ́dọ̀ àfáwa Abdullahi bọ́lá ìyá bákan náà àfáwa Ahmad ọ̀nà ìbá gbé jáde nínú àdéhìí àgbègbèdá ọ̀nà máa di yẹ́kíríbà bákan náà nínú àdéhìí mi èyí tí a ti máa ń gbọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn ìkan wá bá nínú ìyó tí ọlọ́run tálẹ́ ní àkọ́kọ́ tí a fi kọ́kọ́ ṣe dáadáa sí kí lànẹ́bí wí ànẹ́bí ni pé ó ń mú màmá rẹ ni lẹ́yìn arákùnrin ẹ̀dákẹ́ ó ní sùn màmá yìí lẹ́yìn náà tàbí tó ní alẹ́bí sọ pé tó ń mọ̀ ọ́n mú mi lẹ́yìn náà màmá rẹ ní arákùnrin yìí ó tún tẹ̀sẹ̀ pé mo ti gbọ́ ó sọ pé tó ń mọ̀ máa ń lẹ́yìn náà tàbí tó ní alẹ́bí sọ pé tó ń mọ̀ ọ́n mú mi màmá rẹ ní ó tó di pé gbàtọ́ wá bẹ́ẹ̀ pé lẹ́yìn tàbí ìtumọ̀ rẹ̀ ni pé tàbá ní 1000 lọ́wọ́ 750 ní máa jẹ́ ti màmá 250 ní máa jẹ́ ti bàbá àwọn ní pé rárá o ìfẹ́lẹ́ wọn yìí púpọ̀ jù òun náà ni pé tọ́ bá ti ẹ̀fẹ́ yàyàkuyà <laughs> má gbé yàyàkuyà rẹ dọ́dọ̀ bàbá yìí lọ́dọ̀ màmá torí pé màmá òun lọ nìkan tó ti pé tó bẹ́ ṣe ṣe ìyanu rẹ̀ gbàgbà ṣe àà ọba mi mú ọ ò lè bọ́ tọ́mọ́ bá ní sọ bẹ́ẹ̀ ànẹ́bí ní gbogbo mójútó ya rẹ̀ jẹ́ ẹ̀mẹ́ta tó tó ní sọ pé kọ mójútó bàbá rẹ̀ àwọn olùmọ̀ mi wọ́n ní pé òun náà ní pé kèé ṣe ọ̀rọ̀ olówó dé ọ̀rọ̀ kásẹ̀ dáadáa sí mi ká fara ro ní ká jẹ́ nìkan tá bá ẹni ẹni ṣe púpọ̀ jù púpọ̀ fara ro ìyá rẹ̀ púpọ̀ ju bàbá lọ ọlọ́sọ̀ wulẹ̀ ráyè ìyá náà ló wulẹ̀ ráyè náà ṣùgbọ́n nípa bá ṣe dáadáa fúnra ẹni àwọn èèyàn ẹ̀yẹ̀ sí dáadáa sí kókàrùn-ún ìyá rẹ̀ fẹ́ ra sọ́ọ́dún ọ̀rá bàbá lè má ní bùkátà a jẹ́ ó lè má ní bùkátà sí bàtọ̀ ọdún ṣùgbọ́n bàbá ní bùkátà sí àgbóléyá ọwọ́ ara gbóléyá fún bàbá àwọn olùmọ̀ wọn wó títí títí pé ọfẹ́ rẹ̀ nìkan lọ sí hajj òṣìṣẹ́ ìdókì lọ́nu wọn owó ẹnìkan ló sì ta lọ kọ̀kọ́ gẹ́gẹ́ bí wọ́n tọjọ́ mọ́ ta lọ kọ̀kọ́ ti ṣáájú nínú nǹkan tí ọjà lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ní bàbá ní àti tí bàbá bá sọ fún yọ̀ǹda fún màmá àti pé màmá míì nínú àdámọ́nẹ̀ ní pé à ee ọba bàbá yóò ti láàyè mi ní ma wá lọ fún bàbá rẹ̀ bàbá rẹ̀ bá lọ ọlọ́mbà padà tẹ́lọ̀ wà ní ọmọ lọ ìyá rẹ̀ nù ìyàwó rẹ̀ ní lọ́dọ̀ ọkọ ṣùgbọ́n ọ̀rọ̀ wá di wàhálà ìyá ní tún hmm, wọ́n bá sì di ọ̀dọ̀ lọ rẹ̀ bàbá rẹ̀ ó rí pé lápútò ní ìlọ ń kọ̀ lọ́mọ ní bàbá náà níta èyí ẹni ọba fẹ́ nínú àwọn méjì bàbá ń wo omi tó jà sí orí padà mọ́ bàbá nù bàbá fẹ́ wo pẹ́fẹ́ rẹ́ tó rí rẹ̀ pé abẹ́rẹ́ rí òpé ìwọ ọmọ lọ́wọ́ amọ̀gbọ́n tó ọ̀dà tó fi yẹn jẹ́ àlámọ̀rí yẹn lọ́lọ́ tó jẹ́ pé ó fi jẹ́ kí màmú step down tó step aside kí bàbá wà lọ́wọ́ wọ́n tí bàbá náà bá ní pé òun yọ̀ǹda tọ̀ ìyọ̀ǹda náà ọmọ pé yọ̀ǹda yẹn dénú oníjẹ́gbọ́ bàbá ọ̀gá yìí tọ̀ wọ́n ẹgbẹ́ bó ìyá rẹ̀ lọ fẹ́ rí òfin ilẹ̀ fún lọ́bá di ogá bàbá mi ti yọ̀ǹda náà ọgbọ́ yóò bá ní bàbá yọ̀ǹda pẹ̀lú gbólóhùn yẹn àtẹ bàbá lọ́dọ̀ ọmọ ó bóyá àtẹ màmá ọfẹ́ níyàwó àbọ̀ ọfẹ́ lọ́kọ bàbá ń sọ pé fẹ́ ìyá ń sọ pé má fẹ́ tàbí ìyá ń sọ pé fẹ́ bàbá ní pé kọ̀ sọ́nà ń bẹ́ẹ̀ ìta lọ́tẹ̀ tí bàbá ní wọ́n tọ́jọ́ mọ́ torí pé wọn kò yá síbi agbègbè yẹn torí pé èrò kúkú bẹ́ ọ̀dọ̀ yá síbi agbègbè yẹn púpọ̀ jù òun máa ogbé ń bà tọ́wọ́ lánàá àtàtọ́ ti jẹ́ ẹ̀kẹ́ lọ́wọ́ wa asínà ń paná mọ́ ń di àmọ̀bọ́ tí ó lọ́wọ́ tó lọ ya ni bàbá òsì ní wo ogun ilé rárá oníwo ogun tó ti yóò wò fún sọmọ tó fara balẹ̀ yìí sọmọ tó lẹ́kọ̀ọ́ ni lọ́wọ́ bọ́ wẹ̀ ilé sọ ilé àdúrà yóò fọmọ ọkọ̀ omi ọjọ́gbà ní oyún bá níyàwó ìgbélé yìí àbí ah, ìyàgbọ́ omi àbẹ̀bí ọwà lọ ọbábí alọ́bẹ̀ lọ́kọ̀ níbi ẹ̀gbọ́n lẹ́yìn tẹ̀yí wà lóbi sọ́kọ̀ èmi ń kílọ̀ fún ọ tí bàbá rẹ̀ bá ní ọ̀sẹ̀ ọmọ wọ́n ọmọ lọ́wọ́ àmọ́ bó jọ àlámọ̀ mi tápàá jùlọ sábà máa ń ṣẹlẹ̀ tí bàbá bá bẹ́ẹ̀ lọ́tọ̀ tí ìyá ń bẹ lọ́tọ̀ tí wọ́n ti kọ́ra wọn pé sábà gbọ́rọ̀ síra wọn lẹ́nu tẹ́sán bá ń lé ẹ mọ́ ọ̀kìn wọn máa láàfin tọ́ba ti wá dé wáyé táni wọ́n mọ́ wàá gbọ́rọ̀ sí lẹ́nu ọ̀wọ́dọ̀ wò fẹ́ o bàbá ni wọ́n tẹ̀lé o lọ́pọ̀lọpọ̀ ọgbà bàbá sábà máa ń ronú àyà àti bàbá kè sí pé kí ni bàbá náà ń ṣe dáa gbé àti bá bàbá nípò obìnrin àbájá nípò ọkùnrin torí máa ń rí bẹ́ẹ̀ níbò rí ṣe pé ìyá òjò orí bu ọkùnrin làákàyọ ọkùnrin náà bẹ fún ìyá ṣùgbọ́n làákàyọ ọkùnrin náà bẹ fún bàbá òun kẹ máa ọ ọba fẹ́ ilé ìsìn gbé mú afọ ọmọ tí bàbá bá ní tí ìyá bá ní àwọn àwíjàre tó sọ tó sọlì ọmọ ní ọwọ́ àmọ́ bí ó ṣe ṣe ọwọ́ rẹ̀ nígbà àkókò yìí ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ fàlàtẹ̀ kó láhùnmá ó fẹ́ fàlàtẹ̀ náà rò ó máa apadà sókè padà ọ gbọ́dọ̀ pé sí ẹni kẹ́kà nínú wọn àwọn òbí rẹ̀ méjèèjì ń jà ọlọ́run ti wá kí ọ nínú àdámọ́ o ti fi sọ́dọ̀ màmá lọ́wọ́ ní mm, nílẹ̀ Yorùbá bàbá mi kọ́kọ́ rojọ́ ní kí ló ṣẹlẹ̀ ah, rojọ́ èyí yẹn kọ́kọ́ rojọ́ ọ̀dà ah, ayé rojọ́ ìyábá rojọ́ lọ rẹwẹrẹ ni bàbá máa mẹ́jọ ti ẹ̀ ó tí bàbá mẹ́nu mo ti mọ̀ rẹ̀ dèdè wàhálà yín pọ̀ ti fẹ́ yàwó kékeré yẹn báyìí orí yìí ò pé mọ́ òtùforí ah! ah! fọ́lé agbọ́n pẹ̀lú gbólóhùn yẹn tí wọ́n rí oní tí bàbá ní bá ní pípọ́ lọ́wọ́ gbà lọ́rẹ̀ lọ́wọ́ gbàdúrà tí mo gbóhun tó ní lọ́wọ́ pọ́yàmbà tó ní ìkẹ́ni òjò ní láàkáì bàbá ilẹ̀ lọ́wọ́ ọdún tó báyìí ẹni orí ọjẹ̀

tó bá gbọ́ bó o lè dájọ́ lára ara wọn máa lọ wẹ́lẹ̀ olùwà tó bá wọn dà ọlọ gbẹ́lẹ̀ olùwà ọwọ́ àjòkò gbogbo ẹjọ́ tí wọ́n rí ọ̀rọ̀ tó bá ti wọn ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ rárá tó bá fẹ́ ọmọdé ajá tó dá àwọn ìwọ̀n bá rí pé yàbá sọ òun ní ọ̀sọ̀ nínú ojú tó fọwọ́ pé nínú ẹ̀kọ́ obìnrin máa ń kọ́kọ́ rojọ́ láàrin lọ́kọ tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá nàbí inú Islam obìnrin ọkọ̀kọ́ rojọ́ ọkùnrin tó wá rò ó tó ládàámọ́ obìnrin yóò sọ bá yóò sàwọn yóò sọ kókó bá bá ta bí ó bá sọ̀rọ̀ lọ ọkùnrin wa lè mọ ohun tí ó sọ lórí àwọn ọ̀rọ̀ náà làwọn tí ó wá ta ó fi ja pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n wọ́n mọ́ ọkùnrin kọlé agbọ́n o nínú hadith ní àrẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam àfáwà arákùnrin sẹ́nà àwọn ọba ní yárúbọ́ rẹ̀ ó nípa àtẹ́kì nàbíyà sallallahu alaihi ọwọ́ bá níbi Muhammad sallallahu alaihi wasallam ọ̀sán láìsí mo bá gbọ́ ọwọ́ àyọkájẹ́mù náírà lẹ́ni tí ń bá wọn sọ sí sọ pé yẹ́dò lè mọ́ ọwọ́ tí ń ná iná ìlọ́wọ́ tó wà lókè yẹni pé tọ́ka sí dáadáa ó mú ká wà táàkà wà ó túkà wà àkọ́ọ́kà tó mọ àdìmẹ́ẹ̀kà àdìmẹ́ẹ̀kà tọ́ bá mọ̀ kó sí dáadáa màmá rẹ̀ àlébí sí màmá sáájú náà tí ń sọ bàbá kèérí ti màmá rò ó lè má bàa jẹ́ fún ọmọ ọgbọ́n tó bá ti fún bàbá gbọ́dọ̀ dọ́dọ̀ ọ̀yà ní ti ń ṣe kọ́kọ́ ti dáadáa mú kà màmá rẹ lẹ́yìn ìgbà náà ń kọ́ màmá rẹ lẹ́yìn ìgbà náà ń kọ́ màmá rẹ tí wọ́n mú pé kò sí ohun tó fún bàbá ọgbọ́dọ̀ fún màmá náà kéde pé á ah, nínú àdámọ́ ọmọ bá ti fún bàbá wọ́n jọ ni àti màmá

tẹ́sán orí jẹ́ orí mú alhamdulillah ìyá ló lè máa wo tó tí ẹ̀ fún mi kò ṣe ìyàwó kò tí ẹ̀ rántí mi kò tí ẹ̀ mọ̀ fẹ́ ìyàwó rẹ̀ yìí ló gbájúmọ́ àwọn ọmọ rẹ̀ ní òjò oríṣẹ́ nírò àwọn ẹjọ́ tí ìyá sábà máa ń ro bàbá yóò láwùjọ náà wà ṣùgbọ́n bàbá ó kéré nu bàbá tí ó máa rojọ́ ká ti dàtí ohun tí ó máa béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ ní pé bóòlù tí ò sí wàhálà o àwọn ará ilé tẹ́ ń jẹ tí ò sí wàhálà ẹ̀ka o ah wàkúndé ẹ̀ka àtúntò ẹ̀kọ́ ká lóko o lọ́run já ikú sí dáadáa wọn bóyá ọwọ́ ẹ̀mẹ́nu asọ̀láyọ̀ oníre sí pé ọmọ ọmọ gbọ́dọ̀ mú wa tẹ̀ kọ́kọ́ ń tẹ̀sí sí ìjà yé rọ̀ ní sábà máa ń bẹ lọ́dọ̀ bàbá ṣùgbọ́n lọ́dọ̀ ìyá à ìyá ń retí ó ìyá ń retí gidi tọ́bẹ̀ tó ti pẹ́jú ìyá ò béèrè ó ti fọ́dọ̀ gbọ́gbọ́ nẹ̀fẹ̀ wọn lé pé tó máa múwo ìyálọ́gbọ́n pé ọ̀gá kèsí ní pé tọ́wọ́ mọ̀ gbà yọ mọ̀ mú wa o ṣùgbọ́n bàbá bàbá ò kọ̀ fún wọn fẹsẹ̀ rẹ̀ pé á ọ̀pọ̀ mi lé kí máa tọrọ nǹkan lọ́wọ́ mọ̀ fọ́fọ́ mi wọ́n tó lẹ̀ bàbá mi gbẹ̀gbẹ̀ tó tún ní kílò ògbẹ́ mú kí ní ìjẹun tó rí ayé tí ní ẹ̀dẹ̀ rọ ìdùnnú ní wọ́n ìdùnnú ìdùnnú rẹ̀ ní wọ́n ní ọkọ ní bùkátà tó ń tó mú wáyé kí ní bùkátà ọkọ mi ló ní fún yín gàgẹ̀ ó ṣeun bàbá òní ní bùkátà ti lọ́dún ṣùgbọ́n yà lọ́pọ̀lọpọ̀ bọ́ ọmọ gbà yọ gan mu wa ọlọ́run bá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ohun tí ń bẹ nínú gbáyà yìí o ọlọ́run mọ ohun tẹ gbé sínú gbáyà ọkọ̀ kó máa lọ́pẹ̀ máa fi rò òsì kan ọlọ́run ló ní mà nípa ohun tí ń bẹ nínú gbáyà yìí tọ́mọ mi ń bẹ yóò máa ṣe dáadáa sóbì ṣùgbọ́n bí i pé wà tó gbọ́ ni kò tẹ lọ́rùn ọlọ́run mọ̀ ọmọ mi ti ń bẹ tó yẹ pé wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n kò sí ọkọ̀ kó máa lọ́pẹ̀ máa fi rò òsì kan ọlọ́run mọ́ tí ń lórí ẹ̀mí ẹ̀yàn ọmọ ẹgbẹ́ ṣe dáadáa kò pẹ̀lú bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ bá ti lè jẹ́ ní eré ń tẹ̀kúnnú ń tẹ̀kún àǹtọ́nù ẹ̀yìn ọmọ tẹ̀lé ti e jẹ́

ṣùgbọ́n làákà yìí náà lọ ọbẹ̀ tí jáde láyé ọwọ́ padà wá di kọ́ fẹ́ ná òṣùbí tó ní ẹkún mọ́ áà ah! máa rú sí wàdá o àyín náà ó káàmì nílẹ̀ wà ní ẹ̀rọ ọlọ́run ọba máa ń pa ẹ̀rọ olúpìwàdà tí máa ń gba àforíjì gbogbo ẹni tí bá wà á ti dalẹ̀ fọ́ òkúta akọ̀ ọ̀hún. Nígbà tọ́lọ́ ọba wá parí àwọn òbí tá, ọlọ́run ọba wá bọ́ sí àwọn mọ̀lẹ́bí, òun náà ní àmọ́rúbí sí látìlà àmì ìpawá látẹ sí àwọn mọ̀lẹ́bí, àgbọ̀nà tí kò fún wọn já, òkú mọ̀lẹ́bí ọjá látọwọ́ wa. Wọ́n sì kọ̀ fún wa ká máa mẹ́rin nínú àwọn ayé ayàtà fẹ́ Ọlọ́run bá ní pé wà á ti dá ìgbẹ́ gbogbo ẹni tó bá jẹ́ rẹ̀ á ti dání bá hapọ̀ ìwọ rẹ̀ wọn àwọn àbúrò ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n ìyá rẹ̀ àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ wọ́n jẹ́ ọ níwọ̀ ọ̀gbọ́dọ̀ owó bá wọn kọ́ wọ́n bí ọ mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n ṣe máa bèèrè wọn máa wá wọn tọba ní máa fún wọn lẹ́yìn ìgbà tọba ti ṣe lọ́dọ̀ àwọn òbí tán wálé lẹ́yìn náà lọ́sẹ̀ tó wá sí àwọn aláì ẹwà orí àwọn ẹlòmíì yọ máa lọ ṣe dáadáa síta àwọn aláì ṣùgbọ́n àwọn tọ́kẹ̀dí jẹ́ ti ẹ kò ní yà sí wọn kò ní kà wọ́n sí kò sí kò sí kò sí ni wọ́n máa sọ àwọn ará tó sì máa ń yìí pé áà èèyàn rí tán lórílẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ lásùmọ̀ rẹ̀ máa ní àà ọ̀yà wọn èé fún wa ní ìjẹta yóò bá fún wa ní yóò tún lọ́tọ̀ sí òbí sáájú lẹ́yìn náà làwọn alásùnmọ́ wọ́n sẹ̀ tó fi aláìsí wọ́n bí mẹ́sẹ̀lẹ̀ ẹ̀ẹ́ wá ní àwọn ọmọ orí ẹ̀mù ẹni tó jẹ́ ọmọ orí ẹ̀mù ṣùgbọ́n náà àwọn sàárà àti sàárà ìsìn tí wọn lónìí wọ́n fẹ̀dí sí à ń sàárà fẹ́ ràgbá ràwó kakókó bábà sáàsùn ọyà kọwá gbé lọ́dọ̀ àwọn aláìní ẹni tẹ́rẹ dásàárà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò tẹ́ dáadáa sí wọn rárá ẹni ọmọ lọ sí sàárà fáwọn afọ́jú àwọn adití àwọn ọ̀rọ̀ ọlápá àwọn ọ̀kẹ́ sì tẹ́ ń fábílì rẹ̀ sára ní tó fi jẹ́ pé gbogbo àlá bá ń sọ pé tọ́mọ̀ èdè dásàárà fọ́ nínú táǹpì lẹ́bọ̀dì pé dásàárà fún yàn gbogbo ọ̀sán bá ìjá sàárà pọ̀ lọ sí sàárà tí wọ́n já fọ ẹ̀bọ̀ ló sí lọ́dọ̀ ọlọ́run nínú islam fún ẹ̀dá sàárà fún yàn àwọn bàbá wa tó jẹ́ mùsùlùmí wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn aláwo kò sínú làlẹ̀ ẹni tí wọ́n já sàárà fún yàn tayọ ọlọ́run àtànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn pé tàbá gbáwẹ̀ sàárà wo la máa ń ṣe lẹ́yìn tàbá gbáwẹ̀ òun náà ní bá yọ nǹkan tó fẹ́ wọ̀n tó fẹ́ jẹ ìpínlẹ̀ láwọn láti sàárà kìí ṣe sọ́ọ̀kù kìí ṣe yọ̀ rárá ohun èso ń jẹ ṣùgbọ́n bí rẹ̀ bí ẹ̀wà bí ìjẹ́rọ bí àgbàdo bí èlùbọ́ bí gààrí bí ìyẹ̀fun onílmíkì jíjẹ lòun náà ẹbá tàà sínú omi lóòjọ́ ọdún ọba gbé ewu àbá ìlọ ìdínú àwọn abẹ́rẹ́ àwọn àti sọ pé láwọn olówó máa yọ orí eléyìí búùdù ni wọ́n máa yọ àìní bá yọ búùdù lọ́jọ́ pé sẹ́yìn ọ̀sẹ̀ méjì ẹ̀kẹ́ tiẹ̀ tó ti tó ti pamọ́ náà tẹ́lẹ̀ yọ yọ oúnjẹ lòun náà lè yọ a lè yọ ṣùgbọ́n tí ẹ bá tó ń jẹ là ọlọ́run wá dáa fún àtàkẹ́bì rẹ̀ yẹ ṣùgbọ́n wọn bá lóhun ọ̀gbà tó bá láti kó léyá ń kọ́ nílà máa ń yọ màálù ràkómi àgbò ewúrẹ́ báyìí yóò kéèyàn ní tòlótòlótó ọba àpapọ̀ lótòló 1 billion ọlọ́fẹ́ fi ṣùgbọ́n ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí wọ́n bá lọ́dọ̀ àwọn ọmọ aláwọ̀ àwọn ẹ̀bá ń báwọn yìí ibẹ̀ ọwà lọ sí sàárà gbogbo tuntun àgbọ̀n ọ̀pá aṣọ ọ̀pá mẹ́ta ẹyẹ lèkélèké àbẹ́là ní kí bá ń pè lẹ́bọ̀ gẹ́gẹ́ ní inú ilé náà mùsùlùmí sọkọ̀ ọgbẹ́ àwọ̀dọ̀ pé ó jẹ́ kẹ sọrí ọmọ kẹ sí ẹ̀wà àti ẹ̀wà yí fáwọn ọ̀bẹ́ èyí ó jẹ́ ọ̀kẹ́ ẹ̀ṣẹ́ ṣe ó sì mọ̀ fún àwọn bàbá wa ní ìtàn wọ́n ní wọ́n bá tọ́lọ́ ní ó tún ìmọ̀ ń tẹ̀dọ́dọ̀ wọn tó tọ́lọ́ ní wọ́n mọ̀nú mọ̀ wọ́n lò tó bá mọ̀ ohun táwà ní mọ̀ lónìí yà wọ́n tẹ̀sí ìjà wa lọ gbogbo ọ̀nà ni wọ́n fi ìjà wa lọ ayé ń bẹ lẹ́ni ti wà àwọn ọ̀láyè ṣùgbọ́n àwọn ọba tọ́lọ́ bá fi yé wọn mẹ́sì wọ́n lò tọ́lọ́ bá tàbí ìdì fún wọn wọ́n wá ń bẹ láyé lónìí wọ́n ní wọ́n já sára àbáwọn ni wọ́n lọ wá epo garawa tẹ́wá àkùkọ tàbí ẹbọ nù ó gbogbo ẹnu láti máa fi sọ ẹbọ nù ó ọ̀sẹ̀ ń díè ẹbọ ló jẹ́ pé gbogbo wọn oko kẹ́nà wọn wà oko kẹ́nà lọ́wọ́ wà wọn ọ̀yà sọ sí àwọn náà sì máa ń sọ àwọn alùfáà yẹn máa ń sọ sí ọ̀ bẹ́ẹ̀ ni tó ń kálukú ń pè kẹ́kẹ́ náà jọ níbi tá a ti ń pàdé ló jẹ́ pé súnnà lọ yẹn jú gbogbo àlábọ̀ yẹn jẹ́ ní kí takún bí inú kó ní ẹ̀dí ẹ̀sìn sáwọn mọ́ kẹjá bò ní gbogbo orúfẹ́ wọ́n bá nílọ sí ìtara òun ni ó wù lórí ẹ̀mí rẹ̀ pé á tí ń fowó ṣe tí ń pàtàkì yìí ṣe lórí ẹ̀mí ẹ̀ láì e. tí ọba mú wa olè ẹ̀fẹ̀ sọ́lẹ̀ ah, bá ní ìjọba ní ìjọba ní nítẹ̀lé kalẹ̀ fún ni yọba nínú gbogbo ẹ̀kùsùn tó gbogbo ọ̀tọ̀ sọ́lẹ̀ lábẹ́ ṣùgbọ́n wọ́n ní pé ah, tàbí màálù funfun báláwú tí ò ní kẹkẹlá tàbí màálù dúdú ó ti jáàfà ọlọ́jú kò ti mú ẹbọ mọ́ ìtẹ̀lẹ̀ ayé rẹ̀ ṣùgbọ́n owó ọmọ ṣàtọ́nù sí níjọ ọmọ torí kò tí rí tọ́wọ́ fọ́wọ́ bẹ́ẹ̀ kò tí rí tọ́wọ́ fọ́wọ́ bẹ́ẹ̀ ọmọ ilé òkọ́ náà ni nígbà tó tán bá pa ah, kan bá ti wá lọ́dọ̀ rẹ̀ ó ti kú ní ti kí á ah, bàbá mọ́dé o alúwá ni o pé á ẹ̀ẹ́dì ilẹ̀ ẹ̀mí lè mọ́ kí ni ká ṣe dáàbọ̀ ọ̀rẹ́ lọ ah, ó ti pọ̀jù bàbá ọ̀rẹ́ ah, lọ́fẹ́ lè mọ̀ bójú ti máa ni àwọn apọ̀jù pọ̀ ọ̀rẹ́ ló kù sí ó ìsìlámọ̀ yẹn jẹ́ agbẹ́lẹ̀ ní ẹlẹ́bà tí ó ti gbé gíláàsì rẹ̀ òun ní tó lọ àbá ó ti gbé bọ̀ òun sẹ́gbẹ̀ẹ́ gíláàsì rẹ̀ tó bá kú wáyé bí ó tóun bá wà láyé lọ jẹ́ àpọ̀pọ̀ lọ́wọ́ òun náà sí lọ bọ́ lọ́wọ́ ní tó wọ́n bà tó ti kẹyìn ayé rẹ̀ á wọ́n ti lálà sí ọ̀pọ̀ tóun náà padà wá ń sálà yìí pé á awùwà àbí láyé ìwà àbí wá pọ̀ tóun náà kábàámà kábàámà yẹn gbé mú tàbí sọ fẹ́ má lọ ní ìyẹn rárá kò sí kẹ́kẹ́ jùgbọ́ máa àwọn ọmọ àwọn pẹ́kọ́ orúkọ ti lọ́sọ́mà wọ́n máa gbẹ́gbẹ́ púpẹ̀ sí ọlẹ́ ọ̀rọ̀ yára sọ́lẹ̀ ẹ̀kẹ́ ẹlòmí ilé rẹ̀ níwò ló ti lọ́lọ́ wọ́n lọ fún ìyá rẹ̀ ní ṣe ẹlòmí ọwọ́ akẹ́ni tí ó kò sí ìyá rẹ̀ wọ́n ya kú àjẹ́ olórí ikú kò jẹ́ ibá ń lé ọkọ olóòsù bàbá àtẹ̀lé ti tọ́jú rẹ̀ wúnẹ̀ lọ́padà padà rárí jẹ́ olórí ikú wò ó bí ṣe fojú wò ó bí ṣe fojú wò ó òye nílá ìlówólọ́wọ́ ìnígiri ìdígbẹ́ ah ó sì ní délé ó tún sàmì délé ó tún ah gbogbo bí i à ń dè wọ́n náà lọ́wọ́ à yọ́ máa tọ́ tó bí ìyá rẹ̀ mi máa ní ìṣòro ìyá mi máa wá wò rẹ̀ jẹ́wò kájẹ́wò wà lè lẹ́nu ni bàbá bá ń bẹ̀rẹ̀ ìgbà o tó kò sí sí lódodo àwọn tó dá lùjẹ̀nú gẹ̀ tí wọ́n lu àlùjẹ̀nú náà àwọn olóògùn pẹ̀lú tó máa ń sọ lẹ́nu ní fọ́mọ́ sọ lẹ́nu yẹn kò sí tó jẹ́ àwọn àlùjẹ̀nú máa sọ pé à ó lè ní láàrí o lódodo fún tó máa sọ lẹ́nu yẹn tó máa tó wà kó jì lọ́dọ̀ ṣùgbọ́n àlùjẹ̀nú ní gbégbọ́ ni òun fẹ́ sí yàtọ̀ sí fọ́pì kò fẹ́ jẹ́ ní fọ́pì wọ́n sọ́ọ̀jù òdodo ẹyọ kan wọ́n fi rán ọgọ́rùn-ún òdodo ẹyọ kan tí wọ́n ṣe yẹn pé lódodo inú ìyá ayọ̀ tuntun

ikú tí wọ́n ní ọ̀padà kú wọ́n ló nígbà ara ọ̀gbọ́dọ̀ débi òkú èyí ó ti mọ̀ wá látọjúbọ̀ ni ẹni ọbẹ̀ ti sọ gbọ́dọ̀ yẹ kẹ́ mọ̀ pé alátọjúbọ̀ ni ó ti tojúbọ̀ ń fídíò yẹ kó tojúbọ̀ tàbáwọn kẹ́ bá tojúbọ̀ fídíò yẹ kó tojúbọ̀ wọ́n wá ìfún tó tó tèmi wọn bá lọ kí yín lọ yọjú o àwọn sì máa sọ kí wá sí wà yìí èsè yọjú alùjẹnu ní ẹtí mo gbé àwa yóò rà ẹyin lẹ́yìn kò dé rí bí wa ẹyin lẹ́yìn kọ́ ilé yóò rí ọba wọn bá lọ ó kí ilé òun ọ̀rẹ́ mi wọ́n sọ yìí tó wọ́n ni ó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí lóní ọba ní ẹsẹ̀ wo ọ̀rẹ́ tẹ́ ti yà ọ̀rẹ́ ẹkú ọ̀rẹ́ ẹ̀hùn ẹ̀hùn jọ́ báyé jẹ́ jọ́ bọ̀hún jẹ́ mọ́ lọ́wọ́ tó ń sọ́lọ́ ọmọ nígbà àwọn ogójì ọjọ́ nígbà àwọn ogójì alẹ́ ṣùgbọ́n tó bá tó lọ bí ní fún wọ́n wí ọ̀ ọmọdé tó sọ́rọ̀ bí mú lọ́lọ́ ó ti dà ìgbàgbọ́ tí wọ́n fi hàn lẹ́jọ́ Muhammad sọ̀rọ̀ títí àlùkò hàn ó ń sọ náà bá ní a máa lọ àwọn sàdébé tí wọ́n nílò ń ti ọlọ́ àwọn èèyàn sì máa ń sòdó ọ̀rọ̀ bí wọ́n bá sọ máa ń já síbẹ̀ o ẹgbọ́n ló ń jọ ọlọ́ọ̀bá ló ń sọ ọlọ́ọ̀bá ní pé bẹ́ẹ̀ ṣùgbọ́n òdodo kan ni àlùjẹ̀nú tẹ́nìyàn ń lò àwọn àlùjẹ̀nú àmà gbéra wọn kọ́kọ́ lọ́hùn gbéra wọn kọ́kọ́ lọ́hùn gbéra wọn ó fi wọnú sẹ́mẹ̀ lọ ìwọ̀n tọ́lọ̀ bá fẹ́ jọ́ ṣẹlẹ̀ sórílẹ̀ yóò wí fún jìbìrì jìbìrì lọ sọ fáwọn màláíkà tó gbé alára sí lọ́wọ́ àwọn tó gbé aláṣọ wọn sọ fáwọn tó wà káàkiri àwọn tó wà káàkiri wọn sọ fáwọn tó wà ní sẹ́mẹ̀ ẹlẹ́ẹ̀keje táwọn màláìka bá ti rí wọn pé gbogbo kẹ́lẹ́ kọ́lá wọn náà mọ̀ wọ́n ju ju kẹ́ sí wọn òun ni wọ́n tàbí sọ pé ráwọ̀ já yẹn ráwọ̀ kọ́ lọ́jà o ẹ̀yìn tó bá fẹ́ kẹ́lẹ̀ àní rí mọ́ ègúnẹ́ni látọ̀dọ̀ àwọn màláìka tí wọ́n jù sí àlùjẹ̀nu ó sọ ọlọ́run alẹ́ pẹ́lú tó bá bá náà àwọn àlùjẹ̀nu yẹn yóò bì rẹ̀ ikú tiẹ̀ tó lù èyí ọba yẹ pé àwọn náà ti gbọ́ àwọn kìnìyàn fúnra wọn wọ́n lọ́dọ̀ àwọn olówó wọn pé tó gbédé ó gbóná fẹ́lifẹ́li yọ wá jùsì irú òdodo ẹyọ yọ fi ọgọ́rùn rọ wa wọ bẹ rẹpẹtẹ ẹdá òdodo ẹyọ kan ọgọ́rùn rọ kó láti fẹ́ nínú òdodo ẹyọ kan àtọgọ́rùn ló ń sọ bá sọ tí ń ní o tí ń èèyàn ṣeré o tí ń ṣe pé tó o káwà tá a gún ó lè máa rí oúnjẹ ó gbogbo wọn bá kẹ́nà ẹ̀lú wọn nínú Islam àgbọ́dọ̀ kí wọn lẹ́yìn wọn ẹlẹ́bàjẹ́ mùsùlùmí nínú wọn tàbí ẹmọ̀ fi ń serú ẹ̀ bá ṣe máa mú fún àgbọ́dọ̀ tó lẹ́yìn ká tó lẹ́yìn rẹ̀ sàárà ní ayọ̀ wọn wájẹ́ àfi tàbámọ̀ lókù kò sí burú kò sí ohun tó burú wọn wádọ̀ àfà tó ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ káfọ́ máa àwọn èrò ní bùkátà sílẹ̀ lọ́dọ̀ àpá ṣùgbọ́n kọ́ wọ́n pé àà bá di tẹ̀sù bájọ́ wọ́n ni ẹmú ó mú kí ọ̀hún báyìí lọ́fà lọ́fà lọ́fà lọ́fà lọ́fà lọ́fà ọ̀ká yọ́ka 1 2 3 4 5 6 7 8 9 10 jẹ́ ewu ewu so mathematics ní yẹwà lè sáà tàbí ti fàájì tó bí ẹbí ẹbí lẹ́yọ̀ ká ewu ní túmọ̀ ẹ̀ ṣùgbọ́n tàbí ti fàájì ẹ̀bà tú ọlọ ayọ̀lọ́bà ọmọ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìta <laughs> ní ìdí tó ń ṣe ọlọ́run bá lé ọlọ́ sí ń sè lọ́rùn àìmọye ní olólè bá bára olóòrùn tó ń ṣe fún ọmọ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá ó délé sẹ́mọ̀ àbá àgbákò ọmọ yìí àti máa sọ fún àwọn tó máa yẹlẹ̀ wọ́n ń kọ́jú àti kọ̀díjà wọ́n bára wọn lọ nínú ẹni tálẹ́ ní ti gbádùn nínú àwọn ìyàwó ẹ̀ ní Khadija o ó bímọ fún rẹpẹtẹ òun lọ́bẹ̀ rí gbogbo ọmọ tẹ́wà lẹ́bí àmọ́sá aláàsá lẹ́yìn ọmọ ẹyọkẹ́ nínú ọmọ méje tá lẹ́bí àmọ́sá aláàsá Ibrahim ní ká lọ́jẹ́ pé ẹ̀rú ló bí o àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀fà yókù Khadija ló bí o gbogbo àwọn ìyàwó yókù pátá mẹ́wẹ̀ẹ̀wà ní òbí bàbá lẹ́bí àmọ́sá aláàsá tí ẹ bá ti ṣe ìtaàbò rẹ̀ wọ́n bára wọn gbé Muhammad ọ̀rọ̀ tó ń kárùkù orí síwájú pẹ̀lú ìmọ̀ kátìkàtì ẹni ṣùgbọ́n ó sọ ọlọ́run bá ti fún wa ní istikhara èyí táwọn sáré sọ pé kana nabi sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata kama yu'allimuna al-Qur'an kama yu'allimuna as-surata min al-Qur'an fil umuri kulliha ó sọ ọlọ́run bá máa ń fi àdúrà ìṣẹ̀ta máa fi mọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ó máa ń fi eh, súra mọ̀ wá nú àlòkùn níbi gbogbo àlámọ̀ ìwárátá

wọ gẹ́gẹ́ ní olóòtẹ́ fún ẹbá yẹn ṣe àwọn àfáà mi jẹun láwùjọ ti wà yìí tó gbogbo ẹ̀ náà máa ń sọ pé ọlọ́mọdé ni ọgbọ̀ ọgbọ́n lẹ̀ kẹ́ni ó ti rí ni o ní ọgbọ́n lè rí ìjọba àdáàdé àfáà lè báyìí pàdúà ṣùgbọ́n wá láwọn báwọn ṣe ìsìnkárọ̀ fi àti wá wo ẹ̀ lè fẹ́ra yín o ìṣẹ́ àárọ̀ ó lẹ́sẹ̀ tí wọ́n là lè fẹ́ra ìṣẹ́ àárọ̀ ó lẹ́sẹ̀ bára bẹ́ẹ̀ ṣe fún bàbá tàn náà bàbá adúfáyà wípé òun àtọ́kọ́ òun àwọn ti fẹ́ra àwọn àwọn òbí títí kọ́bọ̀ òun kí làwọn lè ṣe bí tí wọ́n ń lọ sí ọjọ́ wá ah, ọmọbìnrin ní owó lọ́wọ́ ní ma ń ná Canada máa ń àwọn ọ̀lẹ́ ah, ilé ìbùsùn rẹ̀ wọ́n ti padà bá ń pàdé àwọn orí pé ìyìn àtọ̀kọ́ yìí bẹ́ẹ̀ ṣe nígbà gba ẹ̀rù kò lè dórí ní sọ́kọ́ ìgbẹ́ wa gbà kí níkà kọ́ wa tó lọ wá sọ fún ìgbọ̀n rẹ̀ kà ìgbọ̀n rẹ̀ ń dára níbo lọ ń lọ lọ́dà bùjá lọ gbà ó máa kó lọ́wọ́ àwọn afá ẹ̀jẹ̀ lọ́wọ́ ọba dọ́run ló bá gbé mú hibà ogun fẹ́ ọkọ̀ síbẹ̀ pé kò yí gbà tó nígbà ìfà wé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ní mọ́ kẹ́kẹ́ ọlọ́run ló gbé orí ààbẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ tó kéwú ní ẹ́ bá ní ogun fẹ́ ni wọ́n pè fún ọyí àà torí bọ́rọ̀ ìtumọ̀ sí pé lọ́gbẹ́ lè lò àfáà nìjẹ́ lọ́mà nílẹ̀ bá jà dàbí ọgbọ́n má lò kó lè mọ̀ ohun tí wọ́n wá síse bó ti lò pé á tí àwọn máa ló sẹ́yìn kẹ́kẹ́ ní máa ń rí obìnrin bá ti lẹ́ sọ́tọ́ ó ti lo ogun yóò ẹ̀ẹ́ kí ló agbára tẹ́lẹ̀ tí ah, ọ̀tẹ́lẹ̀ ẹ̀kẹ́ mi jẹ́wà náà ah, ọ̀tẹ́lẹ̀ ẹ̀kẹ́ ohun tí ń padà ń rí ní ìsinmi pé títà ń jọ bí ibi ti wà lọ́dọ̀ yìí mo ń rí níbi àti

tó fi jẹ́ pé súnmí ànẹ́bì nìkan ló lè káwùjọ yìí lẹ́yìn rẹ̀ ìrí òyí ìrí tó lè káwùjọ yìí àwọn yóò máa rùn ó máa rùn pa wọ́n máa ya wèrè síbi ẹ̀ ákùnrin kẹfẹ́ lé bájọ́ ka dípọ́mà èyí rẹ̀ ń pa ọwọ́ padà sọ́jọ́ kẹfẹ́ àá ah, jẹ́rẹ́dẹ́ èrí mi yìí kìí ṣe bọ́sà dédé pa ọ àwọn ọ̀sẹ̀gbọ́sẹ̀ mo ti lò irun mi ń tu jẹ́ ọwọ́ parí Ah! mo ti wá wèrè nínú ìlànà jálà eh, títà nǹkan ọlọ́lọ́ mọ iye àwọn obìnrin lílá ní ọ̀rá àwọn ẹwọ́n pọ̀jù tí wọ́n wà àwọn ẹwọ́n tí pọ̀jù tóótọ́ obìnrin gọ́bàjẹ́ àwọn gọ́jù wọ́n gbogbo owó tó bá pa tó bá pa tó bá pa yóò tún wò pé á ah, ẹjí bẹlẹ́gbẹ̀ òun ṣe à ń gba àwọn kọ́tọ́wọ̀n òun wọn tàbọ́bọ́ ti ẹgbẹ́ wọn tàbẹ́lẹ̀ bí lóun lè ṣe lọ́ba gbàlẹ̀ ìjọba gbà lọ bí ẹnìkan tí ń sin adìẹ nígbà ní ń sin adìẹ adìẹ jẹ́ 150,000 ìgbà tí wìí ti pẹ́ o àwọn adìẹ bá ń kú ó bá gbalé ológun lọ ológun bá sọ fún pé à wọ́n ti ní ohun tá a sè é gbẹ́sẹ̀ bá ti bá ti ń mójútó wọ́n adìẹ yín ni wọ́n máa tà jù lọ́jà nílò ni a lọ mú wa ah! ọ̀sẹ̀ yẹn lọ mú 300,000 ìyẹn ti bí 150,000 ṣe bí mẹ́ẹ̀ẹ́ adìẹ ń kú ológun ní ọlọ́pù 300,000 wà ọwà dàmú ọ̀sà 300,000 jọ ọlọ́pù ológun ológun tí ó déédéé àjẹ́bẹ̀ ní okú ológun ní pé ah ẹ̀ lókí ní ẹ̀kọ́ jẹ́ ká ogun mẹ́ tó ń bẹ tó tún yẹ ká ló 450 lẹ́yìn ọgbà yìí ah 450 ẹ̀bá rẹ̀ yí káwọn àjẹ́yàn máa kú fún èkútẹ́ ọdún dààmú dààmú dààmú dààmú ọlọ́wà bọ́ wa fi kùtà. níkẹyìn sí rẹ̀ wá padà pé ló wá padà rí kó padà rí ihò fún rẹ̀ ẹgbọ́n ni o. tó bá yẹ pé mo ìdààmú sí dààmú yìí tí mo fi rí seven hundred and fifty thousand kí wọ́n fi bẹ̀rẹ̀ bísẹ́ẹ̀sì mi kí n fi owó adìẹ lẹ́kùn gbẹ nínú. wọ́n lọ nẹ sílé ológun tọ́lọ́ ní bí wọ́n ti làákàyè ẹlòmíì sí ológun kú ológun rí pé ìgbà tí ń lọ lórí òun ó ti rẹ̀ sí ní ọmọ tó ọ̀wọ́ lè máa bẹ láyà sí lè máa ti mọ́ ẹni mọ́ fọ́ ogun ẹ̀sí lọ́rùn òun ni ó tún máa tàbá tọ́sọ́mọ̀ àwọ̀ bọ́sọ́dọ̀ ọkọ́ sọ́mọ ọmọ gẹ́gẹ́ ọba tún máa lọ bẹ́ẹ̀ súnlẹ̀ nìkan ló lè sáwùjẹ́ lẹ́yìn súnlẹ̀ ní orí láti ráwọn àbá ìlú wọn sí lọ́gọ̀ lọ́lọ́ọ̀bẹ̀ wọn bá tí ọ̀ gbogbo ìdá tún wí olò tí owó ibi tó wó so sí gẹ́gẹ́ láwọn tó lówó tààrà wọ́n kẹsọ wọn bá àwọn láàdúrà kẹta wọn ṣe orí ìtàrí làwọn ti ṣe 10 million oní ọ̀yẹ́jú gbogbo àlámọ̀ orí ìtọ́ ń bá lò àìyàn ọgbọ́dọ̀ gbọ́ ó á lójú òkú ẹ̀yìn ijú ẹ̀ ẹ̀kọ́ òkú tó bá jẹ́ kú nìyẹn yẹ́sọ òkú tó ti kú ti pẹ́ ojú yàn ní wúlò wọn a lè fa ojú yẹyọ ọmọ àyà omi tí wọ́n bá lò àlùfáà ní sọ ilé ni ó fólówó lọ́lọ́wọ́ ní orí pé àà àwọn ọmọ lò yí ga o 10 million 10 million 10 million ó yẹ káàrí yẹ káàrí máa fẹ́ gba 8 million lọ́wọ́ mi àà òdí ọba rí bákan náà ọlọ́run ọ̀kọ́ pé mo ti lè ń fi kò sí ìpadà rẹ̀ yìí pápápá ó ti tẹ́ǹdì tẹ́ǹdì lẹ̀ sínú àkáǹtì wọn àfáwà wọn ń kọ́lé ńlá láì ṣiṣẹ́ kan wọn ń kọ́lé rẹ̀ kẹtẹ̀ ilé hẹ́rì mọ́ láì ṣe ilé tó ọmọ jáwé yẹn ilẹ̀ fún bí oṣù bíi mẹ́fà kò sí ìrówó sí ẹyọ àbáàdán máa bèèrè lọ́wọ́ àwọn abúlé pé èèlò ni ó parí ilé tó fún mi ẹ̀ nílò owó ah, jọ parí ilé yẹn máa pọ̀ èlò ní yọ máa wọ bí 45 million yóò bá bá san ní 40 million ní ìjọ ní débẹ̀ ọ láti ọmọ pé mo ní o ìbò làbá àti 40 million níbi àwọn jákujàku yìí náà ìyẹn ló jẹ́ pé ó ń súnlẹ̀ nìkan tó lè sáwùjẹ́ wọn wàyí ńlá káfíkà tí táwọn máa ṣe ni wọ́n ṣe àwọn mí báwọn ní ẹwà tó ń súnà àwọn náà máa mọ̀ pé wọ́n ṣe ọ̀dá ṣùgbọ́n kọ́ ó kú ní ó ṣe kojú wọn ó ń súnà náà ó lè kojú wọn sálẹ̀ yìí wọ́n dá yìí sáré dídẹ́ ní ṣe nínú ògbò ìjẹ̀lú kúkú dẹ̀ kọ́lẹ̀ ní òjì fún olè dún àwọn ọmọ àwọn ohun súnà wọn tó bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá dúró tó ń súnà ju gbogbo nǹkan lọ ṣùgbọ́n ní sẹ́yìn bá dúró tó ń súnà yóò máa bẹ̀rù ń ta ó ní kiri lọ́wọ́

ọba tún àwùjọ wa yìí ṣe ó gbogbo kátìkàtì ó kó ńlẹ̀ táwọn tí ń fi ó tún bá sọ́dọ̀ ọlọ́run kí wọ́n mọ̀ tó gbogbo yóò táwọn lò lórí ilé ayé áà ah! ìbámọ̀ máa wáyé ìbẹ̀ lọ́rùn wọn tí wọ́n kábà mọ́ jọ wíra kìí àmà gbogbo apá tó bá fi jẹ́rù bẹ̀ lórí sí lọ́dọ̀ ń súnú ìpàtí tẹ́tẹ́ yóò fún ojú bí ló fi pé ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ ilé ní jẹ́ apá ọ́ àjọ kò ilá ma kásàbà lọ́ọ̀kù lẹ́nu ìgbà lẹ́bí sọ fáwọn èèyàn o nínú sọ́ọ̀tù sábà lọ́wà àwọn ẹ̀rẹ́ àwọn kàtìkàtì ẹ̀rẹ́ máa ń kà wọ́n ọ̀kẹ́ mọ́ túnmọ́ ẹni wọ́n ẹ̀ tẹ̀lé oníná yóò sí ibà àti aburú kí wọ́n lè ṣe wá ilá ma kásàbà lọ́ọ̀kù lẹ́nu àti wọ́n bá kọ́ lákọọ́lẹ̀ fún wa àti wọ́n bá kọ́ọ́lẹ̀ lákọọ́lẹ̀ fún wa kọ́nà bọ́ba lè gbá bó ṣe ní àti ẹni tí ó tún àwùjọ yìí ṣe wọ́n má wá lẹ́nu tí ó ń àwùjọ yìí ọlọ́run bá sọ pé wọ́n láti bá sílẹ̀ mọ́nà ni a pa o àlèsè ọ́pù là ń pè bẹ́ẹ̀ láti bá sílẹ̀ wọ́n láti sílẹ̀ ẹ mọ́nà o ìdè pé àwọn olùmọ̀ wọ́n ní tí ẹ bá ná owó sí ọ̀nà òdodo kò sí àpá mẹ́ pẹ̀lú jẹ́gbẹ́ ń gbàtánẹ́bí ní bùkátà tówó ó mọ́ olówó ju àbúbákì lọ lónìí ọjà ògbò dúkìá rẹ̀ méjì alẹ́bì ní pé kí ló múwà rẹ̀ ni wọ́n já méjì láti rẹ̀ mo kó wá àbúbákì dé onírẹ̀ àbúbákì kí ló kó wá ọmọ láyé pátá mo kó wá fún mi ọmọ òní pé kí n gbáwájú ẹ̀ mọ́ ní kí gbáwájú ẹ̀ lónìí mọ̀ pé ẹni tí lè gbáwájú gbogbo dúkìá rẹ̀ gbogbo dúkìá bá ti làbá fi kó fánàbí àwọn ọmọ sálọ àwọn èèyàn nípẹ́ àwọn olùmọ́ nípẹ́ tá a bá ń tí a bá ń ná sínú ọ̀nà òdodo pọ̀ sọ́pọ̀ bákan náà tí a bá ń ná síbi ìbàjẹ́ ó kéré ni ó pọ̀ ìṣòrọ́fù tó wọ́n dídé ba lọ́dọ̀ ọlọ́run ó kéré ni ó pọ̀ fáwọn ìgbé ìbàjẹ́ lọ ní ìṣòrọ́fù ẹ̀rọ àti gbogbo láti bá إن المبذرين كانوا إخوان الشياطين torí àwọn oníni àpà ọmọ ọ̀yá ìsù ọmọ ọ̀yá ṣẹ̀tọ́ ọmọ ọ̀yá àwọn ṣẹ̀tọ́ ni wọ́n ibi tí wọn ò ní dé bá lọ́dọ̀ ọlọ́run ni wọ́n máa náwó sí wọ́n lè fi 10 million wọ́n lè fi ní wọ́n bá wọn fi rúbọ pé mo fẹ́ lọ sí second time níbi òṣèlú tí mo wà yìí lè ṣeéṣe ẹgbà 20 million yìí ẹgbà fi mú bọ́ kí kẹgbó fí ṣùgbọ́n 20 million yẹn kò lè nẹ́ fáwọn tí ń dàkì kò lè nẹ́ fáwọn tí ń dàkì wọ́n bá pàǹpé káàkiri kò lè nẹ́ yọ́ ma ní òsì wọ̀káàna ṣe ìtọ́nù lè rọ́bì torí pé ṣàìtọ́ òun ti jẹ́ nìkan tó sáláì mú orí tọ́lọ́wọ́n ọba rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni yóò ti bá nẹ́ni àpà òun ní ọ̀padà jáláì mú orí tọ́lọ́wọ́n ọba rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí ìlàdù fatu ní ọ̀la asma tẹ̀síwájú akọ́lẹ́kọ́ olè àádá أتقوا لا لي ولكم من سائر سنمك الذنب إنه هو الغفور الرحيم.